ثم بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المسلمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أداء حكم الله سبحانه وتعالى ألا حكم الله سبحانه وتعالى وهو الله سبحانه وتعالى àwọn àwọn ìṣòro kúrò ìjà ìpínlẹ̀ ìṣòro àwọn ènìyàn kọ̀ọ̀kan. dájúdájú ibi tí àwọn àpáàlà àpáàlà àpáàlà àpáàlà ìpínlẹ̀ ẹni tí àwọn àpáàlà àpáàlà àpáàlà ṣòro láti fẹ́ ẹgbẹ́ ìpínlẹ̀ ìṣòro ìpínlẹ̀ mo jẹ́ ìrísí ìṣòro lórí ìpínlẹ̀ ìṣòro fún ìṣòro ọ̀gá àwọn بكر وكذلك بشرى محمد صلى الله عليه وآله وسلم رضي الله عنه òjíṣẹ́ ọlọ́run bá níṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ti ọ̀nà ọlọ́run ẹ̀rọ ya ń lé ẹsẹ̀ ẹjọ́ ilé tó ti ń dára ìlú gbogbo ọ̀rọ̀ òun náà ní ọ̀rọ̀ wa dẹ́dà ìṣe àtúrà nìkan yìí ètò ti dára ìlú ìmọ̀ràn òun náà ní ìmọ̀ràn mẹ́jọba Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ilé tó ti ń lé jù nínú àlámọ̀ lẹ́sẹ̀

ààyè yìí ní àsìkò yìí nígbà wọn bí ìdìbò ń gẹ́rẹ́ ìtọ́nà ọba sọ̀hánà ìwọ̀ tààrà tó ti kọ́ fifty thousand years kó tó dá sọ́nà àkùlẹ̀. ọlọ́run ọba sọ̀hánà ìwọ̀ tààrà ìnà kúlẹ̀ ṣe ìdìbọ́lá ọ̀nàmù bíkọ́dà ìnà kúlẹ̀ ṣe ìdìbọ́lá ọ̀nàmù bíkọ́dà. ọlọ́pàá dájú àwọn ọlọ́run gbogbo nǹkan pátá adáàbò kọ́dá gbogbo ọmọ jẹ́bẹ̀ wọ́n jẹ́bẹ̀ ọlọ́run bá dá gbogbo ìpẹ̀lú kọ́dá bù ìyẹn ló fà á kó jẹ́ pé lọ́dọ̀ àwọn àkóòdù náà tàwọn lọ́dọ̀ àwọn àkóòdù náà àfíńdà kò tọ́ ká sọ wípé ọlọ́run ọba kò fáràn òwúrọ̀ tààlà kò ká dàgbà wípé sísà ní àti gbọ́dà ní owó padà fẹ́ra wọn ìtọ́ ká bẹ́ẹ̀ ìtọ́ yẹ sọ wípé ọlọ́run ọba sọ̀tàánù gbígbà sàánà ó kádàrá wípé sísà ní àti gbọ́dà ní wọn ò ní fẹ́ ara wọn àní gbẹ́lẹ́gẹ́sì wà nípìnlẹ̀ torípótá lásán lẹ́gbẹ̀ẹ́ ìgbà nípìnlẹ̀ ó fi takọ ayàtà kàyí pẹ̀lú náà kúnlẹ̀ ṣe ní ọ̀làkúnlá ó fi padà gbogbo nǹkan ọlọ́run àdá ìkádà ó túmọ̀ sí wípé àwọn negative náà ọlọ́run bá dá wọn náà ní kó má rí bẹ́ẹ̀ jẹ́ nínú ìlú kọjá inú ìkọjá ọlọ́run bá kádà náà ní dá ọlọ́run kádà pé ọmọ yẹn kò ní bá àti dá ẹ nítorí pé ọlọ́run ọba kò kádà àti pé ó wà nínú ìlú ọlọ́run bá kádà àti pé ẹwà gbẹlẹgbẹ ẹgbẹ wọn torí pé àti negative àti positive ọlọ́run bá dáwọ́ ìgbẹ̀mọ́ ẹ̀ ní èyí ẹ̀bí ìmọ̀ rẹ̀ inú mi dùn láti wà níbí lónìí láti wá jọjọ sọ̀rọ̀ tó ń tó rọrọ̀ ọlọ́run ọ̀yà wa ní ẹ̀kọ́ lórí àlámọ̀ ìtàn tí àṣẹ ah, abdullahi abidahu ọlọ́run sàárà tí wọ́n ti fi tọwọ́ sórí láti bí àwọn ọdún fẹ́ẹ́fẹ́ ìjẹba tí mi bá gbàgbé ní ìsinmi oṣù kan àtọ̀bá ìta ti sọ̀rọ̀ wípé ṣùgbọ́n tó ìṣe ọlọ́run ọlọ́run bá kádà wípé òwe náà ni àbùkún náà ló wáyé mo láti fi lè ṣe àwọn aláǹfààní ìṣòro tàbí méjì tọ́nà ọba tó jọ ó ti fún mi láti ìpàdé ìṣẹ̀lẹ̀ kan wa tọ́nà tó gbà á ní ọ̀sẹ̀ lọ́wọ́ ẹni tó sọ àti àwọn tí a gbọ́ tọ́nà ọba mi kan lá kí ó sì jẹ́ kó wúlò fún wa láyé nísàlẹ̀ àti ìbẹ̀rẹ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ní kí kí wá gbé wọ́n fi àkókò rẹ̀ التحذير من علماء السوء والدعاء المضلين التحذير من علماء السوء طبعا هو أتدركني التحذير عن علماء السوء والدعاء المضلين ìfanilé ìkíni nílọ nípa àwọn àpá aláàbí àti àwọn ohun ìpè àánú àwọn àpá aláàbí àti àwọn ohun ìpè àánú pẹ̀lú ìdí àánú ìdí ìṣìnà òun wọn tó kò dúró wọn ní pé àjọjọ wa sálàyé nípa kí ni afẹ́fíàmù tàbí gbèdéke akékèké láàrin tí àwọn èèyàn tí wọ́n bá fọ́ọ̀nù tí àwọn kàkúrú táwọn sọ̀rọ̀. Torí pé àfa àpọ̀ láwùjọ, àfa àpọ̀ láwùjọ, olùdókòwò láwùjọ ṣùgbọ́n kí làwọn nǹkan táwọn ń gbọ́ lẹ́nu tí wọ́n ń fi kọ̀ọ̀kan táwọn ń fi hàn àbẹ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ gba wà àti ìṣúná ní kalẹ̀ àbẹ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ fowó ra sí ìpìlẹ̀ nínú mẹ́rin kí làwọn nǹkan tí a rọ̀ lórí lára àwọn èèyàn wọ̀nyí táwọn ń gbé kárí kápá òun الإمام البخاري رحمه الله تعالى الإمام مسلم عمل ذلك من الحديث صحيح ومسلم صحيح البخاري صحيح مسلم أبلغ طبعا بيته اليمان وإن كان الناس يسألون رسول الله صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر وخافت ألا يدركنا فقلت يا فقلت إنا كنا في جاهلية وشر فجعل الله في هذا الخير فهل بعد هذا الخير من شر قال نعم فقلت وعن بعد ذلك الشر من خير قال نعم وفيه دخل قلت وما دخل قال قوم يهدون بغير الهدي تعرف منهم وتنكر قل فهل بعد ذلك الخير من شر قال نعم دعاء على ابواب جهنم من اجابهم اليها وتقوم فيها قلت يا رسول الله افهم لنا فقال هم جلدتنا ويتكلمون بألسنتنا إلى رحمة فهو بفضل يمان فعبد الله صلى الله عليه وآله وسلم òun àpá àwọn àbùmẹ́wà ọmọ yàmá. Wọ́n ní àwọn èèyàn ló ń bèèrè lọ́wọ́ àwọn láàrin ráyà fúlà nípa nǹkan dáadáa. Ṣùgbọ́n àwọn ń tà wọn kó ń sọ àṣàrò àdìsọ́ọ̀ àwọn aburú nǹkan aburú ló máa ń béèrè wà náà àwọn nǹkan ìgbọ̀n ló máa ń béèrè wà náà tó ń bá a lọ. òfin nǹkan ní ìpínlẹ̀ ní náà bèrè pé nǹkan àbáta láyé níkà yìí tó dà sí aburú yẹn kí wọ́n bá pè é sí aburú yẹn kí wọ́n bá yẹn gbá. ọ̀tún kìí àbùkù ilé oṣù ọlọ́run. kúnà méjì àti méjì nígbà tí ọlọ́run bí ìpè òdìdé tí àtiwà gáídẹ̀ tí ẹ̀sìn sì yé wa àwọn àyè pé inú àbúrú làwọn gbà lọ. àwọn ọmọ yìí. Ọlọ́run bá gbé dáadáa kí ni dáadáa náà صلى الله عليه وآله وسلم وقال الله صلى الله عليه وآله وسلم هل هذا بعد الخير من شر؟ ليس فقط في يوجد كما تعالى أنا أسمى لوري فقط في تعوى أن يوصل لنا ǹjẹ́ lẹ́yìn ilé ìyá àbúrú tó wà ilé ọmọ ìyàwó àná ó wé lọ́wọ́ àjọ ìfọ́láwọ́ àríwá àlùkò kọ́lá àmẹ́rin rẹ̀ àbúrú mi kò ń bọ̀ وذلك وهل بعد هذا الشر من خير إذا لا يعرفون إذا زعل عنكم يكون بعض من يزعل من يزعل لا يعرفون يزعل عنكم وَالْمَرْحِيمِ دَخَلُوا ṣùgbọ́n yóò ní méjèèlè ló tẹ̀lú pé tí a bá fẹ́ lọ pọn omi lódò tábà fún lọ pọn omi lódò odò tí ń sàn pàápàá jùlọ àwọn odò tó bá gba abẹ́ ìjọ parun kọjá tí wọ́n fẹ́ sàn àgbẹ̀ ìmọ̀ bí ìtẹ̀lẹ̀ ìdílé lọ sàn àwọn ẹlẹ́gbẹ́ lè ló wà níbẹ̀ ìgbẹ́ pé èèyàn ò ní fẹ́ gbọ́n lọ lé èèyàn lẹ́gbẹ́ lè gbá mẹ́lẹ̀ yóò fẹ́ èèyàn fẹ́ lẹ́gbẹ́ lè lé yóò fẹ́ mẹ́lẹ̀ orí bí ọmọ ọmọ pínpín ti báyìí títí ti báyìí wọlé ní báyìí àwọn ọmọ tó ń gbé náà aláwọn ọmọ ní òye gan an ọmọ àti òdégbé nìgbé kìnnà yà wípé gbogbo nǹkan tí gbogbo àìsà tí a ń bẹ nínú dáadáa lábàtò náà kọ́ gbogbo àìsà tí gbogbo dáadáa ọgbọ́n tábẹ́lọ kan wáyé omi tó dáadáa ṣùgbọ́n lébèlébé bí ń jẹ́ nínú rẹ̀ ń hàn ní fẹ́ gbélébélébé rẹ̀ àǹfẹ́ mi lọ nínú yẹn lára tó ń dáká gbogbo àyíká tó ń bẹ́ẹ̀ dáadáa ọlọ́sìn àti sàkọ́. lẹ́nu tó làwọn kan ti pé dáká ló wà bẹ́ẹ̀ òun náà ní èérí tàbí ìtọ̀. òun ni wà máa dákọ̀ lóhùn ní àtẹ́lẹ̀ kí ni àwọn èérí gbẹ́ńgbẹ́ òun tí ń jẹ́ ń sin dáadáa àti ẹ̀sọ́ tó yóò padà wà lẹ́yìn àdúgbò lórí tó wọn bá wà ní wàhálà ìwà ìwà ìwà ìwà Dùhálù àlà àbúrádì ìdáhàjá. Àwọn àfáà náà ni olùpèpè ní wọ́n ṣùgbọ́n inú náà jà á ná bí wọ́n pèpè sí o. Ẹ̀wọ̀n lọ. Tó bá bá sọ pé àtàkàbí ní ìlànà ìsú wá àdúrà àlùmọ̀sí tábà tó pé àti ìsọ́ra kúrò níbi àwọn àti ìfanilẹ́sì ẹ̀sìn ọlọ́ọ̀tẹ̀lẹ̀ sọ̀rọ̀ ìdáàbòbò kan àti ìfanilẹ́sì kúrò ní àwọn àfa ẹni àlò àti àwọn láàbí ó túnbọ̀ sí wípé nínú àdéhùn yìí torí pé àdéhùn ta of reference láti lè jẹ́ oṣù nítorí tọ́pìkì táwọn elétò tí wọ́n mú yìí ǹjẹ́ tọ́pìkì yẹn ìdó dọ́gba pẹ̀lú nǹkan tó wà ní ọ̀nà ọlọ́ọ̀dún lọ́wọ́ wàhálà tọ́pìkì yẹn lọ́wọ́ ó dọ́gba pẹ̀lú àdìsàbọ̀ àdìsàbọ̀ àdìsàbọ̀ òbí ẹ̀kọ́ ìyá náà ni àmẹ́ni sọ́lá sọ́lá nípa tí ìjọba ti lọ sí ọmọ ìdàkọ̀lù olùdó ààbò aláàbò ọ̀dọ́ àbẹ́ ìdàkọ̀lù olùdókè ni ó ń pè wá àgbọ̀ òkúra wọn àti lọ lọ́dọ̀ lè lọ káàkiri ayé ṣùgbọ́n ẹ̀sùn ọ̀nà iná yá àná náà ni wọ́n pè sí ìdí o. àbẹ́rẹ́ ìfọ́lọ́ tó wá fún àlejò wa rẹ̀ ó ní ẹnikẹ́ni tó bá sáyẹ̀sì wọn ló tó bá sẹ́sì wọn. àbẹ́rẹ́ ìfọ́lọ́ àtọ́lá sọ wípé ọ̀dà fún wọn wọ́n kọ̀ ọ́ nù náà gbogbo ìpèsè lọ́sùn rẹ̀ ẹ̀sìn ilé ìpèsè yẹn ìgbóni dáadáa ìrọ̀nà àti fáìn àti ọ̀fúnùbì àtàwọn tí wọ́n pè àtàwọn tí wọ́n pè àwọn ilé ìpèsè yìí lọ ó bá wọn lò nínú. àbá àwọn ọ̀rẹ́ ìfọ̀mọ̀ ìfẹ́ abálẹ̀ tí wọ́n lọ wá bọ̀ ó ní bí mo kánú. àlejò fún àwọn ọmọ wa lọ́jọ́ bá bá ti mú àtàwọn ọmọ. àlejò sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ara wa lọ náà lágbáwá ni wọ́n mùsùlùmí náà lọ náà ẹ̀sàkà láwọn náà yà sí ẹ̀sìn àwọn náà wọ̀ ọ̀pọ̀lọpọ̀lọ àgbọ̀lọpọ̀ àgbọ̀ ọ̀pọ̀lọpọ̀lọ àgbà kódà wọ́n lè lọ́lágbá lọ́lágbá ṣùgbọ́n gbogbo ìpèsè wọn pátá orí àmì wà mo lérò wípé mo rò bẹ́ẹ̀ ìpè àdéhùn yìí bóyá òun ni àwọn elétò òun wọ́n rò tí wọ́n mọ̀ wípé pọ́ọ̀kì náà ń ta ìjọba nítorí wípé àdéhùn yìí ó jẹ́ káwọn ìpè àwọn àfa lódodo àwọn àfa ẹ̀mí ìwà nígbà àwọn àfa àrùn ẹ̀mí ìwà ni wọ́n ń pèsè sí veranda àwọn ọmọ ọmọ ọmọ ọmọ àti ìdíje àdìsí ti káwọn ọmọ torí pé nípìnlẹ̀ ìdí méjì làwọn ọmọ ìdí méjì ti àwọn àpá ìpín alákọ̀ọ́kọ́ nínú àwọn ọmọ òun náà ní àwọn ọmọ tó ti ní wàrà ọ̀sùn ọmọ ọ̀pọ̀ta ètò ìṣẹ́ àti ìbẹ̀rẹ̀ àwọn àmẹ́rin ní ìbẹ̀rẹ̀ àwọn ọmọ ọ̀tá. Àwọn ọ̀sẹ̀ ń pé ìgbà ìjà ìmọ́lẹ̀ ni wọ́n ṣe ń ṣe owó tó bá ti wà báyìí ìmọ́lẹ̀ wà bẹ̀. Gbogbo sáńkà ń pẹ́ ìmọ́lẹ̀ tó ti rò ìmọ́lẹ̀ wọ́n bẹ̀. Bẹ́ẹ̀ ni ìlà tó bá ní owó tó bá wọlé òkùnkùn yóò tù nítorí wípé ó mú ètò òdodo ni wọ́n àtìwá ẹ̀rùn àwọn ọ̀gbìn ara ní ó ní àwọn àbá àti wípé àwọn ni wọ́n ń bá ojú ọba dẹ́dà sáyìn wọn wọ́n sáyìn fún ọlọ́run àdáwálé fún sẹ́ẹ̀sì ẹjọ́ ọkùnrin tí ìyàwó rẹ̀ bá ṣe báyìí tó ṣe báyìí tó ṣe báyìí ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ rẹ̀ ní ìdájọ́ rẹ̀ ní wọ́n sáì fún ọlọ́run ní wọn àlèmọ́ mi kò ní lọ́yìn ìjẹun ní ya òtítí sílà ìdí mẹ́rin bọ́ọ̀lù mẹ́rin ìsìlá kọ̀ọ̀kan lórí ẹ̀ ó kò ní ìlànà ìwọ́sì ní àkọsí ara mi. tó bá ti wúwo òun ní ìlànà ìwọ́sì ní àkọsí ara mi nílé ìjọba ọ̀pọ̀ ẹ̀kọ́ kí ni ìtumọ̀ ìtura yìí ìtumọ̀ ìtura yìí pé ìta àwọn àbá àlòlògbò nípa mímọ̀ àwọn nǹkan tó yẹ kí wọ́n mọ̀ sáájú kan tó mú ìdájọ́ ẹ̀sìn wá o torí bẹ́ẹ̀ tó ń kú ní ìdájọ́ ẹ̀sìn ọ̀rọ̀ rẹ ló fara lé o kò gbúdọ̀ sọ̀rọ̀ látara ìdájọ́ ẹ̀sìn tó bá fún un torí pé yóò wọ ẹ̀rẹ̀ kan sí ọjọ́ ìgbàlódé àwọn.

wọ́n ń bá ọwọ́ olú ọba dẹ́ta wọ́n ń bá pàìn ní. الذين قرن سعادتهم بشهادة الله والملائكة في الصراع àwọn ìmọ̀ ìsìnà ọlọ́run ọ̀hánà bá jẹ́rìí ara rẹ̀ àti àwọn ọlọ́wọ́n bá sàánà sí ọ̀tàálá ó fi jẹ́rìí àwọn olùkọ́tàǹsọ̀ ó fi kí ti wọn náà lẹ́nu ó fi kí tiẹ̀ àti àwọn mọ̀láyíkà ọlọ́wọ́n bá tó lẹ́nu ọlọ́wọ́n bá sàánà sí ọ̀tàálá ọlọ́wọ́n bá ní lẹ́yìn lọ́wọ́ أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما الله يشهد الله الله يقول الله سبحانه وتعالى هو جاهد ànáwó láàrín àìsà kò sí ẹni sí ìjọsìn tọ́ ní òdodo ìlànà àti ọlọ́run ọba sùhánà wà ní mẹ́láìkà àwọn mẹ́láìkà ló ń jẹ́ bẹ́ẹ̀rù tó kò sẹ́ni sí ìjọsìn tọ́ lódodo àbídájọ́ ti àmà wà óòlù ẹ̀yìn àti àwọn olùmọ̀ kò dákẹ́ ń bẹ̀ ó ní kọ́ mọ́ bèrè ayé tó bá gbé ní ha kọ́ ní láti àjò kọ́ ìlú nàìjíríà àwọn olùkọ́ tí wọ́n tó lé ó tún wọ́n tó fi nínú ara àtúbọ̀ nígbà yìí ó bí ìdí àwọn ìmọ̀ tó àti ọ̀gbọ́n olùkọ́ láwọn náà ìgbà tí sọ̀rọ̀ bá ti sọ̀rọ̀ ló jẹ́ gbogbo ọ̀gá ẹ̀kọ́ yìí ẹ apá àti ìlú òkúkọ ìjà kejì ẹ mo apá àwọn náà wọ́n sọ lágbára gan kódà wọ́n ti wọ́n bẹ̀ẹ́ sọ lágbára gan jù kókó torípọ̀ ọ̀rọ̀ àti ìgbà gbogbo ẹgbẹ́ nígbà tó ti pé kọ́ọ̀lù lórí ìlú wà náà wò ó túbọ̀ sí ní pé ìdàgbẹ́jẹ náà ti ti wò wà fún àpá àti òkú níbi àwọn tó tó délé ìlú ọ̀nà ọ̀kan ààrùn ọ̀rọ̀ tààrà òun ló fi ìjẹ́ ìrìn rẹ̀ àtijọ́dá àwọn màláìkà ó ti fi wọn lẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ àwọn ìpè alákọ̀ọ́kọ́ náà àwọn ènìyàn أعلم أمة بالحلال والحرام àwọn àbá àtàǹsọ nípa pé kéèyàn mọ kí ni halal kí ni ẹ̀tọ́ kí ni èèwọ̀ kò sẹ́ni kẹta tó nínú rẹ̀ tó láyé láwọn ìpín àkọ́kọ́ káàkó wọ́n mọ bí wọ́n mọ tó bí wọ́n mọ tọ́lọ́ fẹ́ lọ́jọ́ wọ́n mọ táwọn ti fẹ́ lọ́jọ́ gbogbo tọ́lọ́ bá fẹ́ pátá pẹ̀lú gbogbo tí ọ̀fẹ́ pẹ̀lú gbogbo ẹ̀ يعلم المسيح بالحلال والحرام الذين اورث الله طاعتهم على الامه اوصف الله سبحانه وتعالى اوصف الجميع ونوال المال اوصف من الله سبحانه وتعالى ونعين الله وعزيز رسوله وأولي الأمر منكم أما أتبع الله أتبع الله وأتبع الرسول أتبع الرسول أتبع الشيخ الرسول ألقى الله عليه العبدية صلى الله عليه وسلم وأولي الأمر منكم àti ìgbà lọ́dọ̀ olùkọ́ra náà wà àfihàn lọ́ra wà fún ọ̀sùn ẹsẹ̀ lọ́lọ́run ẹsẹ̀ lánàá kò sọ wípé wà fún òmìnir àdóòlù ọ̀bẹ̀ ó ní wà àdìmọ́tò ní ìjọba ìlà ìlànà wọ́n ní wípé ááyà yìí ó tún wá nínú nígbà tó bá wọn bá òkú wo àbíyẹ̀wò bí báwọn orí àmì ó túbọ̀ sí ní àṣẹ táwọn aláṣẹ táwọn olùkọ́ táwọn àpá àwọn abáfáwá èyí tó bá ní ìbámu sí ní tí tó sọ àti tí ànẹ́rì tí àná ti sọ àdínú àdíngbàbọ̀ nínú ayé àtúntò yìí lẹ̀ ní ó túnbọ̀ sí pé àwọn àbá ẹ̀mí wà lójoojú. dànù nígbà tí Ó ní ìdáwà ìgbàlódé ẹ̀ ìfẹ́ ọlọ́run bá pẹ̀lú náà àwọn èèyàn

nígbà tó wá dáná wọ́n á nílò àwọn ọmọ àwọn ẹ̀rọ ìdílé àwọn aláṣọ àwọn ọmọ tẹ́bí ṣe ní àdánìkọ̀ ẹgbẹ́ ní ilé ìgbìyànjú tí wọ́n jẹ́ àtẹ̀yìn lórí lọ́nì wọ́n ní bẹ́ẹ̀ ndị wọ́n ní àmì wà nígbà nígbà tó wà ní ọ̀pọ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ tó ń ó dáná

títí bá ti kó ẹjọ́ ní ọ̀dọ̀ àdẹ́bí sẹ́lọ̀ sáàrù àìyàn nígbà tí wọ́n náà rẹ̀ wọ́n á sọ ọdún tẹ̀lé lórí àtìkà lórí àdẹ́bí sẹ́lọ̀ sọ ìlú láwùjọ àtàkì mú á tẹ̀ ẹ́ bá lọ ọwọ́ pẹ̀lú máa bàbá ìṣẹ́ bí ní àràbà ìbẹ̀ lẹ́tà sí kàáyà ẹ̀rù bẹ́ẹ̀ Ìyẹn àti ìfàkùn pé kí ní ọmọ sọ́ra àti ìmọ̀ àwọn òṣèlú. Láti sọ ọjọ́ ìrìnàjò ìlànà sọ àbábá ń bọ̀ wà ní ìlú lórí ìrìnàjò lórí àwọn ọ̀sán tó jẹ́ dáadáa tó bá wọn láti rìn ìlànà sọ àbá àtẹ̀lé olórí àtẹ̀lé àwọn àfà àtẹ̀lé ìjọba àwọn aláṣẹ ara rẹ̀ tó bá pa aláṣẹ mẹ́ra pa àti ọ̀dọ́ àti nínú àbújá gbogbo àwọn ẹ̀rí dáhùn wáyé ó ń fún wa ní ìṣáà tó lóòótọ́ àwọn àpá àti wọn ìdàkejì wọn náà ti lò ìdàkejì wọn. ṣé wọn náà àpá àti wọn sọ̀rọ̀ wọn dáadáa rẹ̀ àwọn là ń pè ní ìrìnàlọ́ àfẹ́rọ̀ ìrìnàlọ́ àfẹ́rọ̀ àwọn ní àpá ìjàmọ̀ àwọn àpá àti wípé tẹ́ ẹ bá wà lọ́wọ́ wọn òun bẹ́ àìsíámọ̀ òun ó mọ̀ gbẹ́yìn gbogbo bẹ́ẹ̀ sì ń pọ̀ nígbà tó dàbí kìí àmọ̀ bẹ́ẹ̀ sì ní farapa tẹ́lọ wọ́ọ́wọ́ tí ìjọba òbí ti gbogbo ẹ̀ ló lọ. kì í ṣe pé wọ́n mọ̀ ọ̀pọ̀ òkú títí yóò mú nígbàgbé àṣọ yóò mú nígbàgbé sáré tẹ́sí wá wà àdàgbà fúlàṣẹ tẹ́sí wá tẹ́sí gbàgbéra díẹ̀ díẹ̀ ní iná ní wípé àtàbà tó ń bí ní oṣù lẹ́yìn ìwà ẹ̀mí náà ní ìdá. eléyìí ọlọ́run sùpáàlù kò káàdì ó fi ìpamọ́ àwọn àfáàyè ọlọ́run bá nìkọlá ó fi ṣe ẹ̀rí ó fi ṣe kí ni ó fi ṣe ẹ̀rí fún ẹ̀sìn rẹ̀ nílé tí àwọn olùsọ tí wọ́n pè ní mọ̀tọ́lẹ́wò tẹ̀sílẹ̀ mọ̀tọ́rù àtẹ̀ṣe alìsàpàpọ̀ àmì. Àwọn ibi tíṣẹ̀rí àti wọn múdàjẹ́ ẹ̀sùn ìta ìgbàlù. Súnà àdìsà mẹ́tọ́rù àtàrà. Wọ́n ti máa. Ìjìmọ̀ àwọn àwọn apá àpánukọ àwọn apá ẹ̀sùn tó dúró déédéé táǹkọ̀ ọ̀rọ̀ táǹkọ̀ ní àwọn apá owó kù sáàbà rí náà kù sáàbà sí ìlú ẹ̀rí wọn ti sáàbà tó náà nígbà wọn àpá ẹ̀ bá ní lórí ní áṣùkù ní ẹ̀rà pẹ̀lú èyí ẹ̀rí ìlú ló pé àwọn àpá ohun tó fi dé wa tó fi fún ilẹ̀ wípé èèwọ̀ ni ẹnikẹ́ni tí bá ṣe mùsùlùmí ẹni tó jẹ́ mùsùlùmí lórí òun fẹ́ àtúbà mùsùlùmí lórí òun fẹ́ sí ilẹ̀ òun fẹ́ sí kéde rí ọkùnrin òun fẹ́ mùsùlùmí lórí òun. Ìdáhùn àkáǹtà owó ìwé ọlọ́run bá sọ̀kánà wọ̀ sáárá bá rẹ̀kọ̀ kẹ́lì àwọn olùkọ́ tẹ̀síwájú pé nínú àwọn olùkọ́ ní kò sí ìwọ àwọn olùmọ̀ràn sí àwọn sọ̀rọ̀ ní ìlú láti àwọn àwọn ìpínlẹ̀ ìlú àwọn àwọn náà ní ọ̀rọ̀ bá sọ tó fẹ́ dá lórí bá kó fún wa kọ lé gbogbo làwọn ọmọ tó yà àwọn ni àpá ayé tẹ́wọ̀n ká tó àwọn àpá akẹ́rà àpá àlùfíà bọ̀tà àwọn ẹlẹ́ẹ̀kejì ọ̀fíìsà sọ̀rọ̀ gbogbo làwọn ọmọ tó yà àwọn ni àpá ayé tẹ̀lé ìtayé bá ti ní bí sí làwọn ọmọ tó ní o bá ayé ní níta ìta ìtayé bá ti ní bí sí níta náà làwọn náà bá ayé ní bí sí ìtàkùrọ̀ àti Àwọn náà ní àwọn àbá àkùkù pé yòká nínú kọ́ọ̀lù ọ̀hún agbọ́dà fún wà ní àwọn. kàtà ti ta ń gbọ́ ọ̀sán tó ní ọ̀pọ̀lọpọ̀ àkọ́bá ìsinmi ọ̀rọ̀ wọn àti tẹ́sí wọn kò ní dọ́gba ọ̀rọ̀ wọn àti gbangba wọn kò ní dọ́gba níta ọ̀tọ̀ ní káàdì ọ̀tọ̀ ní gbangba ọ̀tọ̀ ní wọn ti tẹ́ bí wọ́n lè fi ẹ̀sìn kọ́ ọ̀tọ̀ lọ́wọ́ wọn bọ́n ṣe rí ní kọ́rọ̀ òun gángan ní ó ṣòwò tó jọ wọn bí wọ́n ṣe rí ní kọ́rọ̀ bọ́n ṣe ní kọ́rọ̀ gángan ó ṣòwò tó fi jọ wọn mọ̀nàbọ́rọ́ fún ìrìnkámẹ́ ni máa ń ṣe mọ̀nàbí pẹ̀lú àwọn àwùjọ olóòtẹ́ká máa ń ṣe ìjà àkọ́kọ́ àwọn ẹgbẹ́ ẹni rẹ̀ ní àwọn lọ́lọ́ọ̀dì ẹni tó ṣe máa ń gbọ́ káńkáká àwọn oṣù àbá àtàwọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá rí wọn lójú ẹ̀sọ̀ yìí ṣe èèyàn tán tẹ́ ẹ bá rí wọn lójú ṣùgbọ́n tẹ́ ẹ bá súnmọ́ wọn ẹ mọ̀ sí pé bèbè ó lọ́lá jù wọn lọ faramọ́lẹ̀ ó pọ̀ wọn lọ àwọn wọ̀nyí àwọn náà ni àwọn àfa ayé kọ́lọ̀ ọba àdìsọ́lá kó jọ kó mọ̀jẹ̀ tó ń wọ́pọ̀ láwùjọ wa. torí pé ìmọ̀ wà ní àwùjọ wọn àdánwò jẹ́ ní Islam ewu ló jẹ́ fún Islam ewu ló jẹ́ fún ọ̀la Islam nítorí pé ẹ ní súnmọ́ wọn láyé akẹ́lọ ìdùnnà tó lọ́ba rẹ̀ tí ẹ bá ti súnmọ́ báyìí lẹ́ẹ̀mọ̀ rí pé dínà tó lọ́ba rẹ̀ ìtọ́nà àwọn mùsùlùmí ó sọ̀rọ̀ lọ́jọ́ kan onye ní wípé wà lọ́ọ̀yì ohun tí mo ní ní ayé o ìjọ tó ń fa àbá àgbàdà ló ti ó sọ fún o wọ́n ti kọ́ lóṣù lórí. wọ́n fi ra ìgbógbó wọ́n á fi ra wọ́n wà á lọ sí ilé afẹ́wọ́ olùbáṣọ́ wọ́n sì tọ́tọ́ ó òun sì gbà sílẹ̀ ọ̀nà incident lẹ́nu ìjọba òun ò ṣe ìdáyé tí òun ní bàjẹ́ ìjọba wa ń lọ́wọ́ pọ̀ ẹrú àfààní ìjọba pàdé àpá àwọn àwọn àkùsí ìsáyé àgbọ̀rọ̀ bí ó lè gbọ́ ìlú ìdìbò ní káfíńwó náà ìjọba pàdé àpá àwọn lọ́lọ́run tó là fún òun òkú ẹrú àpá tó bá ń bá àtàrin lọ bẹ́ẹ̀ ó bá wọn tàrí láàrin ọ̀rọ̀ náà. torí pé àwọn àbáwọn yìí ó wà láwọn ọkọ̀ káṣí máa kà ìtìhánà ìbẹ̀rù màṣíà ẹ̀ṣẹ̀ ó ń gbé ẹnu wọn wọn yapa àtọ́lọ́ wa wọn mú bí gbá kò sí ìgbẹ́ tí wọ́n lè tẹ̀lé ní wọ́n mú ní ìgbà tó lè wọ̀ wọ́n yìí kọ́ ọmọ náà wọn kọ́ àlùkò wọ́n fa ọgbà ọlọ́run padà sí ìgbòho àwọn ọ̀rọ̀ ó fi ṣe ilé owó rẹ̀ tó ṣe ẹni tó máa ń rí báyìí wọ́n kọ́dà àwọn èyí sí àwọn àpá àti ìgbìmọ̀ ti bá a já àdáda òde rẹ̀ tó lọ́la lọ́la àpá àdáda bẹ́ẹ̀ ní àti ẹ̀mí àti àbọ́tò tani ṣùgbọ́n ọ̀nà láwọn olùdókòwò káníkà sáà ni wọ́n kó ètè rẹ̀ ṣùgbọ́n wọ́n wọ̀ wọ́n wọ ẹ̀rù ẹni lé gbọ́n ìsìlára wọn sọ̀rọ̀ àbọ̀là abẹ́lẹ̀ wọn bá àrùn tààlà wọn wọn bá ní pẹ̀lú àbújọ kó mọ̀ sí wá ní kẹ̀kẹ́ náà àpá àpá kó mọ̀ sí wá ní kẹ̀kẹ́ náà àwọn olùdókòwò tí à ń sọ̀rọ̀ gbogbo ọlọ́wọ́ bá àrùn wọn tààlà kí ó tọ́ àwọn àwùjọ náà láti rí ọ̀rọ̀ náà sọ yé eléyìí nìkan tí wọ́n gbogbo àwọn ẹgbẹ́ tó látàrọ̀ introduction mo wá fẹ́ lọ lọ ọ̀rọ̀ gẹ́gẹ́ tẹ́ ti wá ní báyìí. àwọn àbá àtàwọn sọ pé à ń para wa létí pé ká mọ̀ tẹ̀sí tí wọn ká jìnnà sí ìjòkó wọn ká mọ̀ tẹ̀sí ní nǹkan ti papọ̀ wọ́n ní àwọn ìgbìmọ̀ wọ́n ní àwọn kárátárìtì tí àbí mọ̀ ọ́ bọ̀ wọ́n wọ́n tó lè ṣe tá a rí ní tèmi tí wọ́n ń àwọn àpáàjọ. alákọ̀ọ́kọ́ kìtìmáàlù ẹ̀yìn ìwà ìpàdé dídàpọ̀ òdodo àti ìmọ̀ ìmọ̀ pamọ́ àwọn ìfẹ́ tí mọ̀ àwọn ìlú òní kọ́ tàbí nítorí tí wọ́n bá sọ síta wọ́n mọ ẹrẹ ní pé ìjọba àwọn bá fi ọ̀pọ̀ tó takò tó sí àwọn ọmọ rẹ̀ àwọn èèyàn máa ń padà wọn. àwọn yóò padà wọn ní a bọ́ alùpùpù ẹ̀yin tẹ́ ń sọ ọ̀gá ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ó takò tó sí ẹ̀fọ́ rẹ̀. lápàtàkì lè wọ́n mọ̀ ọ́ sí wọn wọ́n mọ̀ ọ́ sí aṣọ ọdún ọdún

wọ́n mọ̀ mọ́ àwọn nùsù àwọn àyà ọlọ́run àyà Quran wọ́n mọ̀ ọlọrọ wọ́n mọ̀ lọ́wọ́ nítorí wípé wọ́n fẹ́ lò síbi iṣẹ́ ẹni ta wọn wọ́n mọ̀ lọ àyà ọlọ́run ọba wọ́n mọ̀ hmm? wọ́n yí àti wọ́n yí sí ìlú ọlọ́run bá ní àwọn ọlọ́run ọba wọ́n mọ̀ wọ́n mọ̀ ọmọ lẹ́sù wáyé tẹ́sí yìí wọ́n tó máa fọ àwọn èèyàn mọ́ kúrò níbi ẹ̀kọ́ àbá àti ọ̀gbádùn onígbàgbé wáyé tẹ́sí yìí wọ́n sì máa kọ́ onígbù bíbí mo ti bá àbá kò bá mi wọ́n sì máa kọ́ onígbù bíbí wáyé tẹ́sí yìí tẹ́sí yà ni wọ́n sọ wọ́n mọ̀ kọ́ wọ́n mọ̀ kọ́ wọ́n kúrò níbi àdúrà níbi àwọn ẹ̀rẹ̀ èérí èérí ẹ̀kọ́ èérí ẹ̀ṣẹ̀ wọ́n mọ̀ fún ọmọ wọn ní òkú ọmọ ó lè ta mú wọn ló ń nígbà tó wọn wọn lé àwọn àbẹ́ tó ó ti àdìsẹ́ lálẹ́ sí ìgbà kára pé ilé àkọ́kọ́ tó wọn bá fi kalẹ̀ fáwọn ọmọ ènìyàn tó mọ ẹjọ́ tó lálẹ́ sí ìgbà kára òun náà ló wà ní pàkátà nínú ọ̀rọ̀ ọlẹ́bí pàkátà pàkátà àtọ́rọ̀ ṣe pàkátà àgbọ̀rọ̀ ìdílé ìdáàdì àgbọ̀rọ̀ ayé ọlọ́run fáwọn tẹ́lọ̀ tàwùdá tàwùdá ojú àfa alábẹ́lá tó àwọn tí wọ́n ń ta àǹkárá fa alábẹ́lá tó lọ àwọn tó ń kó jọ àǹkárá ni wọ́n ń ta nígbàdàn wọ́n á nígbà ẹ̀sùn owó tó pọ̀ lórí ọ̀pọ̀ ọlọ́run náà káràmọ̀ fún nígbà láàyè àti ọ̀ọ̀ọ̀ pẹ̀lú pé àkàrà tó kí ni ó ń jáde lòdì àti ẹ̀sùn owó ẹ̀sùn owó ẹ̀sùn owó wá ẹ̀sùn mọ̀ wọ́n lù inú àwọn tó tẹ́ ẹ̀sùn mọ̀ wọ́n lù. tìrátọ̀ ọ̀tún pọ̀ ń jẹ́ ẹ̀sùn yìí tí àtìlẹ́sùn náà bá sì lóṣù bẹ́ẹ̀ àbí tòmọ́ ló ti bẹ́ẹ̀ àbí kọ̀kadà ló ti bẹ́ẹ̀ àbí mùjáde ló ti bẹ́ẹ̀. àwọn òwò lè sọ pé bàbá àbádáwò mọ́ríwá wákàtà. tẹ́ ẹ bá ti ní ojú àwọn àbá àbáwò ẹ kó bàtà yìí o. kí ni mo sọ? tààtàtà wọ́n ìbẹ̀rù gbogbo olùdókòwò.

tí ó jẹ́ pé èèyàn ní ìgbà náà ló náà rìn lókè rẹ̀ tí ẹ̀mí tẹ̀ lẹ́sẹ̀ nínú ó fi tẹ̀ àáyà tó ti ní o lórí ìfàmọ́ nípa ìgbà ọlọ́run bá wọ́n sọ̀rọ̀ ó sọ̀rọ̀ bá wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀dá wọ́n bá yẹ wọ́n kí ni ìtumọ̀ rẹ̀? títí kí ìwádìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ pé wọ́n bá tẹ́ lọ́sùn láti lò ó tí lọ́sùn yẹn tó lọ jáde sí àwọn alébí sọ fún ilé láti lẹ́nu lọ́sùn yẹn kò bẹ̀rẹ̀ ṣùgbọ́n ibi tí lọ́sùn yẹn bẹ̀rẹ̀ kò sí lọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn alébí sọ fún yẹn lọ bẹ̀rẹ̀ tẹ̀lé ìsìlámù kò ká mọ́ tẹ̀ lọ́sùn. Dájá ń lọ bẹ̀rẹ̀ torí pé kẹ̀kẹ́ ìsìlámù ẹ̀ka gbígba mọ́tì rẹ̀ ọlọ́run kàfàrà nǹkan. kò ní sọ pé ẹ̀ẹ́dẹ́ kiri lè ti rọ́ọ̀tì lé ee tó o bá bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ rọ́ọ̀tì yẹn tí wàá fi dé àwọn àdéhùn tó ti fi jù náà wà tí rọ́ọ̀tì ẹ̀kọ́ mẹ́rin kan bẹ̀rẹ̀ ọ̀lẹ́ rẹ̀ dúró. ọ̀lẹ́ rẹ̀ dúró. gbogbo àwọn àbáwọ̀ ní pé ha ee owó ha owó owó tí ẹ̀ bá fẹ́ ní owó èló pọ̀ jù tó lọ́ba lẹ́ta tí wọ́n bá ń sá ní owó tó wà kúrò ní kọ́ ọ̀dọ́ mi kò dé nínú nínú ẹja mi kò dé o káàbọ̀ sí ní ẹjọ́ ń tà ọ́ gbogbo àwọn ìwọ̀nsọ̀ yìí abájọ́ lórí káwọn òṣèré àwọn àbá àkáríká sábà ń sọ ẹ̀rọ gbogbo ẹ má sọ mọ́ wọn. ẹbí àlẹ́sẹ̀ àwọn ọmọ yìí kẹ́ ẹ sọ fún ọ wípé àfa lágbájá ọmọ lágbájá kódà tó bá ọ̀rọ̀ tẹ́ bá tún lè fi fídíò wọn kẹ́ ẹ fi hàn wọ́n pé ẹni ní mò ń sọ ohun ìdí èyí rẹ̀ ọmọ ìfẹ́ ní two thousand and seven mo wà ní mọ́ta mo lọ sí ọgbọ́n ọba ilẹ̀ yorùbá mẹ́ta ní yàrá ta ìwé àti wọn ọba mẹ́ta ilẹ̀ yorùbá yìí wọ́n ti wà lẹ́yìn àlejò àwọn yàrá kan náà. ìgbàta wá dẹ́kun sí lọ wọ́n tún àwọn pamphlet àwọn tí làkọ̀tọ̀ náà sáfọ̀ lé ìlú fún wa. tí ẹ tó bàbá àbúrò náà sí ká dé ó kà àwọn ọba yẹn wọ́n ti ka ojú sí àlẹ́ bíi sí àmẹ́rin ni wọ́n fún wa. wọ́n ti kà fún wa ìgbà tí a bá dé hòtẹ́ẹ̀lì ní mọ́kà hòtẹ́ẹ̀lì tí a wà eh, this one bẹ̀ sáláìsì ọkùnrin kan ẹnu mọ̀tún láti nàìjíríà AIC ní òun wọn ní lẹ́gbọ́n sọ fúgà pẹ̀lú àwẹ̀ ó wá ń ṣe wáàdì ó ń ṣe wáàdì ó ní pé ọba aláàdé ọba aláàdé ọba ọba ó ń sọ wípé àáfẹ́ ilé yìí mo wà bẹ́ẹ̀ ìdèkè wọn rìpọ́ọ̀tù fún mi mo wá ní a àṣàmùlà tí àwọn ọba ẹni ìdájọ́ bá ti lè ń sọ ilé láì pé ẹni bí káríkátá òun àbá yìí àdéhùn ọ̀la láàrin ilẹ̀ Yorùbá ó wà lójú ìlú ẹni ilé tó ń sọ tó wọ́n bẹ́ẹ̀ owó bá ń bùkátà lẹ́sọ̀ àbọ̀ ó yà tó tó kó yà mọ́ ọ̀dọ́ ó ní ó yà ní o. láyé ṣùgbọ́n ká tó di olówó kọ́kọ́ gba inú kèsè ní kọjá kó wọ́n tó tẹ lọ owó àmì àmì owó Kì í ṣe wípé lọ́wọ́ àwọn ọ̀pọ̀ pé bó o láti tí tí ara yá àwọn fara yá bá sí. Àwọn sọ wípé gbogbo tá a lè gbogbo ẹni tá a

sábà ti ń gbọ́ láwùjọ káàkiri àwọn àbá àti wọn sọ fún akókò àti ẹ̀rọ sí òye ọ lọ́kọ̀lọ́ nínú nǹkan ẹlẹ́ẹ̀kejì èyí tí wọ́n tí mo sọ yìí ọlọ́run bá fún àrùn wàtá ó jẹ́ lórí aláwọ̀ sọ̀rọ̀ àrùn tẹ̀lé yìí pé ìṣesí ìṣesí àwọn ìyàwó ìṣesí àwọn ìyàwó ìṣesí kí èso ń takọ́jú òdodo kí èso ń takọ́jú ìmọ́lẹ̀ ìṣètò àwọn ìyàwó yìí ọlọ́wọ́ bá tó hàn àwọn ọ̀tàlá ọlọ́wọ́ bá ní ọ̀nà ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀wọ́n náà máa ń gbọ́dọ̀ lọ́wọ́ ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ilá ìgbàgbọ́ ìṣẹ̀lẹ̀ sí ìṣòro ìlà náà ọlọ́ni ẹ̀ẹ́dẹ́ àwọn èèyàn ní pé wọ́n pa ohun tí wọ́n lọ́wọ́ alẹ́ àtúkọ̀ kalẹ̀ wọ́n pa wọ́n wọ́n bò ó mọ́lẹ̀

wọ́dà wọn àgbáàbò àti ìyá ẹlẹ́ta ilé ìwọ̀n tẹ̀lé wọn. nínú àwọn ìyá ẹlẹ́ta ilé òun náà ni ọ̀tánà ti sọ́lọ́ láwọn àjọ àjọ sọ́nà sọ ilé ìṣẹ́ àwọn àwọn àwọn àmọ́ rọ̀fún àtúnṣe ìtàhálà ìfúnni ìfọ̀tọ̀ ẹni tí wọ́n bá tẹ̀lé ọ̀rọ̀ ọ̀gbà láti àná tó fi tó tó tó tọwọ́ bọ̀ عدد صلى الله عليه وسلم عدد من لو تقول في القيامة ألزم يوم القيامة بلجان من النار أنا مثلا قلت وفي إدام النبي وفي بعض النبي وفي يوم وفي بعض النبي وفي يوم كما جاء التزاوج من جنس العمل kó lọ jẹ́ pé òun tá a ẹ̀ òun sọ lọ́wọ́. nígbà tí wọ́n ti dè lọ́wọ́ ẹ̀ láyé tó òtítọ́ owó omi ti ta fọ́ bò fún orí ẹ̀. ẹnu rẹ̀ yẹ ọlọ́wọ́ ìdánu láti lọ mẹ́rin ní ìdánu wà fún àwọn àwọn pa. èyí kéjì àpapọ̀ nǹkan ọ̀rọ̀ بلغنا سبحانه وتعالى ومسوى رسول الله سبحانه وتعالى ìbéèrè yìí nínú àwùjọ táàrí táàmù tí àwọn àbá ìrìn àjò ní tó kù sí ìyá wọ́n ta àìsí kù sí ha wọ́n ní kò àlà àwọn àtàrí àjẹ́ àjẹ́ àjẹ́ náà kọ́ tó ti àpá àtàrà rẹ̀ pé kọ́ bá fẹ́ tó fẹ́ ó kọ́ ìṣòro àlẹ́dàá tó bá ti wá lówó tán á owó owó á owó bẹ́ẹ̀ yóò bá ní owó àkókò sọ ìṣòro àwọn ọba dẹ́dà náà tó bá ti wá lówó tán yóò wá ibi bóyá wá ibi ìdílé ìdílé bóyá tó ń fi ìdílé ìdílé bóyá tó ń fi ìdílé ìdílé yóò wá ibi tó àkọ́kọ́ ń tọ́jú ọlọ́run pé yóò àwọn ọmọ bá ti ń wá ìwọ́n ká. ورحمة الله وبركاته ولا bá bá dára wà tó lọ ìpínlẹ̀ máa yé ìmáà ìfẹ́ lọ. tó bá lọ fẹ́ẹ́ owó iná rẹ̀ owó ìlú ara owó ìlú òkú ìlà rẹ̀ kí ló lè tó bẹ́ẹ̀. ìtọ́wọ̀ padà àrùn jẹ́ àrùn mọ̀ nìka. àrẹ́sì tẹ́lá ló tẹ́lá ló sọ pé ń na rú àìkúdù sùn. mọ̀láìkà jìbìlì akọ ìkọ́ rẹ̀ ó yìí pé láńkà mẹ́ta náà ẹ̀yìn kan ò ní kú àtàrà ẹ̀sẹ̀ ìlànà ìfúnra títí tí yóò jẹ àti yóò jẹ tó ti sáré lọ. ọlọ́run wa bọ̀ fẹ́ràn bá mi ọlọ́run wa bọ̀ lẹ́rọ nígbà tí ọlọ́run wa bọ̀ olùdá ìgbàlẹ̀ àti ìgbà bàbá wàrà bá bàbá bàbá rẹ̀ ìjọba bàbá bàbá rẹ̀ dáadáa Ramadan ti tó ìsúpọ̀ fún àti wọ́n sáà wọ̀ lọ́wọ́ wọ́n tún lọ sí lọ́sẹ̀ pẹ̀lú omi sílẹ̀ pọ̀ wọ́n tún lọ sí ọ̀yẹ̀ lọ́sílà ọ̀yẹ̀ lọ́sílà wọ́n bọ́ sínú ọ̀gbẹ̀ alábọ̀wùsà dòdò tó àwọn ọlọ́pàá láì sí àwọn ọ̀sẹ̀ títí tí wọ́n fi tòrò ìdílé ìlú ẹ̀ tẹ̀wọ̀n ẹni tó ń bá bàbá bá ọ̀ yóò láti ẹ̀rọ àgbọ̀ ọ̀sẹ̀ ha àní sùn ìfẹ́ ọlọ́ bí àbá mi ti bu sí bí ọbẹ̀ ẹ̀rù báyìí wọ́n bù sórí láti dáhùn náà wọ́n gbé láyìí ó wọ sẹ́nu báyìí wọ́n ti dáwọ́ ẹ̀ sọ̀rọ̀ sílẹ̀ wọ́n ti pẹ̀lú wọ́n ti dára pẹ̀lú. wọ́n fi mọ̀ ọ́n. torí tuntun àti àkọlù náà pé omi sí lẹ́sọ̀ ìyẹn nìkan òun ló kù láyé tó yá ìdí wọn. Kódà láyé ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ kò sọ bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ta. Ṣé ẹyọ ọkùnrin yẹn? Èsì kan tó kù náà ọ̀rọ̀ ayé. Eléyìí tó kù ọwọ́ gbogbo ọgbọ́n bá ti ní ìbẹ̀ ní wájú wa ti ti ti nínú ọ̀rọ̀ wàlá tó kẹwà lọ́wọ́ ọgbọ́n ọgbọ́n àdẹ́tùwá wà lórí ìtẹ́kùtọ̀ àbùkù nígbà wọn yàwó ìjọba bá fáwọn lẹ́yìn tó ní ìyàwó ọ̀tá àti ìjọba ìyàwó ọ̀tá. ṣé kódà pé ẹni bá fún bẹ́ẹ̀rì olùwúyàwó rẹ̀ ẹ̀rí ẹ̀rí lélẹ́ àti tó lọ́nà fún àná olùlọ́nà ìtẹ́kọ̀ọ́ àlùfáà ẹni tó ṣe wípé ó parí ó gbìyànjú ó tàbí lára àbọ̀ sílẹ̀ wọ́n pa ó ká lábájá àjọmọ́tò ọ̀rẹ́sùn mi nílé rẹ̀ ti lẹ́rìn lábájá àjọmọ́tò ọ̀rẹ́sùn mi bọ́dún mẹ́fà ọkọ̀ kẹta nínú inú òbí ìlú kankan agbára ti nílẹ̀ àwọn òbí sàn bẹ́ẹ̀ ni nítorí ọkọ̀ ń kó ọ̀rẹ́ nígbà tí ó ti fi ẹsẹ̀ kọ̀ọ̀kan ọ̀nà ó fi ọ̀pọ̀ ọ̀gbá àti mọ́tìsẹ̀ fún àbùkù ẹni tí ẹ̀fà tó lójú rẹ̀ tó dá ọmọ òbí yìí jẹ́ àná ti fi pàdánù ẹ̀kọ́ ìlú ẹmọ́sì ẹ̀sùn wá ọ̀rọ̀ ẹmọ́sì ẹmọ́sì ẹ̀sẹ̀ ẹmọ́sì kú ọ̀rọ̀ jọ ní àtẹ̀sùn pọ̀ lọ́wọ́ láàrín kò làbùdí máa torí pé àdìsí ọlọ́run èyí wà pẹ̀lú ẹ̀sẹ̀ ẹ̀rí ni ẹgbẹ́ ìyàwó ìyàwó ìdílé ọ̀dà gbogbo owó olówó lọ́ọ̀pà pẹ̀lú òkú ọlọ́run tó wà ìdámọ̀ káńpì báyìí ó kò pẹ̀lẹ́ òsì ìṣẹ́ ẹgbẹ́ owó àjọ máa wà ní sẹ́ni sọ̀rọ̀ wo yọ sí ẹni tí ẹni rẹ̀ wo sì mọ ní ìgbẹ́ tó ti lè ṣe iye mílíọ̀nù tó bá àwọn tó bá lọ́sọ̀lá sábà. Ajé ìmọ̀ polongo ajé yóò pọ̀ ní wá sí wọn. Ajé ajé ajé wọ́n lè gbá máìkì wọn pé, "Ah! Wàtá ìgbé, ó mú ẹ̀jẹ̀ lọ ilé kan sí banana island báyìí àfọwà kí la kí ni kí ni kí la kí la kí ni kí ló kàn àfọwà àti pẹ̀lú àká yìí rìbá tó o wá kí kí ni ìyẹn bílíọ̀nù lọ́dọ̀ parí ẹ̀ ten súnmọ̀ máa dáa lẹ́yìn àgbà náà kọ́ òun ò sí ní smart yóò fi gbé yóò fi gbé táyé àgbà. Débi ní ìjọ ní àwọn àbá wá ní ilé ìjọ náà tó wá bàjẹ́ ẹ̀dá kò kíláàsì kíláàsì kọ̀ rẹ̀ sí. Àbá wọn sáká wọn sáká sí á. Ìjọ tí ní ti bàbá wọn fún òṣùpá àtàlẹ́ òṣùpá tó bàbá rẹ̀ fún. Èmi kọ́ lọ sáà sílẹ̀. Ìjọ tí ní ti ní kan ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ wọ́n ná dọ́là fún wa kọ́ láì sàwọn olówó láyé àpá àpá wọ́n ní kókó ọ̀rọ̀ sí àwọn ilẹ̀ sí jẹ́ ìtọ́lọ́ wa débi pé olóòrè olóòrè wàtá ìdíkọ́ lọ́wọ́ sí àpá ẹ̀sìn wa ìlú wa ẹ̀sìn wa olóòrè ń àpá àpè sí àpò òṣù wa kẹwàá tó tó lóòrò ìyá tó lóòrò láwọn olóòrè olóòrè wàtá ìdí sọ fún àbá ìpé àbá ẹ̀sìn wà fún wa ẹ̀sìn wà fún wa wọ́n ẹgbẹ́ àbá yẹn mọ ọ̀rọ̀ wọn ọ̀gbọ́n kò yẹ kó kú jáde tàbàbà láti yẹ tó kú tó kú wà tó bá wọn ẹ̀sìn wọ̀ rẹ̀ fáńdà ìjọ òwò àwọn afọ àwọn àgbàdo láti ẹ̀sẹ̀ ìjọ òwò àwọn afọ àwọn àgbàdo tó bá yẹ pé ayé ayé ayé sáà kò sí ìfọwọ́sowọ́pẹ́ kọ́mọ́ ọ̀gá bá tọ̀ sí ẹ̀sìn àná a ní àwọn àfáwà tó lọ pé olówó ni wọ́n ṣùgbọ́n ìjà àfà àfà lè lówó abúlágbára tó lówó ńlá àdìsọ́nù lẹ́sìn tó ta fàṣíkù ní olówó ni àwọn tí mò ń sọ ìdí lówó wọ́n ń jẹgbẹ́ Dangote ní ìgbà náà láwọn tí mò ń sọ yìí wọ́n olówó tí wọ́n máa rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí owó náà tó lówó ìmọ̀ lẹ́rù tó owó ìmọ̀ àti lágbára ti fún ọdọọdún ọba tó ní ọ̀nà àti ìrìn ní ọ̀nà tó ká ní ọ̀nà tó ká sí ọba tí bí ti o ti lẹ́kọ́ náà padà láwà bẹ́ẹ̀ láti gbé mọ́ta báyìí tó fún ẹgbẹ́ yóò fi ṣáwó lọ sọ̀tọ̀ iṣẹ́ láti fẹ́ ẹ̀ náà rà tẹ́lẹ̀ tá a bá ti ara ní ọdún níbi tí bóná fún adé làwà ó tó wọn náà lọ two thousand five hundred yard tí ẹ bá ti lọ sọ́wọ́ lọ́sọ́ náà àwọn ilé òṣèlú gbogbo ní ẹ bá àfáà ìṣòro kan ọlọ́run kẹwọ́ lọ́rọ̀ ọlọ́rọ̀ wọ́n rí ayé níwọ̀n bá ṣùgbọ́n ìmọ̀lẹ́ bu ayé múlẹ̀ máa dáàdì ká máa dáàdì pẹ̀lú bẹ́ẹ̀ náà wọ́n tún yé pé àwọn sáàkè ìsára tó wà níbí máa ka ìsára yẹn máa kà síwájú nínú láì ká. ìkánú àwọn akọ́ọ̀mù lọ́mọ̀ọ́lì nígbà tó ń rí ọlá tí ìmọ̀ọ́mọ̀ọ́lì ìlú lò ó wò pé ó dàbí ọlá ilé ìfẹ́ pọ̀ jù ẹjẹ́ ká pè àfáà yìí ká pè sí àti èsì wa kọ lẹ́tà lọ́mọ ẹ̀ ó ní àfáà náà wọ́n gbọ́dọ̀ rẹ̀ ní yáyá tó ń jẹ̀ sí àdóńpáyé ìlú àfáà náà ó ní bisimilayi yáyá tó ń jẹ̀ sí àdóńpáyé ó ní bisimilayi rahman rahim wa sallallahu ala rasulihi muhammad bin al-awwal muhammad al-awwal wal-akhirin من يحيى بن يزيد إلى مالك بن أنس أما بعد فقد بلغني أنك تلبس الدقاء وتأخذ الرقاء وتجلس على الوطين وتجعل على بابك حاجبا وقد جلست مجلس العلم وقد ضربت إليك المطي وارتحل إليك الناس واتخذوك إماما ورضوا بقولك فاتق الله يا مالك وعليك بالتواضع كتبت إليك مني بنصيحتي كتابا مطلع عليه غير الله غير الله سبحانه وتعالى والسلام عليكم ورحمة الله وبركاته wọ́n ní yáyá ń lè sí ìdáná balẹ̀ nígbà tí ó rí ní ọlá ìwọ̀n mọ́ ní kó ti tó mélòó náà lọ́lọ́run náà síbẹ̀síbẹ̀ ló ń tu ọlá ìwọ̀n ṣùgbọ́n ó rá èyí pọ̀ tó tó dúpẹ́ tí ọlọ́run bá parí ayé sára àpá àwọn ọmọ ọmọ ha tí kìí ṣe pé nínú ìgbàgbẹ́ jẹ ní àlìkíá náà bí ìdìbò òní ọlọ́run tó fún wa ní ó tún fún wa ní àfáà ìwà ọkọ̀ lẹ́tà fún ọmọ ilé ti ṣe ẹ̀yà náà fún ẹni lẹ́tà ìwé ọ̀nà ọ̀dọ̀ yáyá ọmọ yẹn sí sí ọ̀dọ̀ mani from anna pé ìròyìn ti ṣe síbọ̀ wípé ní ìsìn bàbá àríkà lọ́wọ́ báyìí àwọn aṣọ owó ńlá òun lọ́wọ́ báyìí mọ́mọ́ ní ìsìn ọ̀sán wa ọlá wà wọ́n rí ọlá lò wọ́n lè jẹ́ ṣùgbọ́n ní ìsìn ìtò oúnjẹ ní ìsìn gbẹdẹmúkẹ làwọn oúnjẹ tó oúnjẹ oúnjẹ gbẹdẹmúkẹ kìí ṣe ní bá rí tí mo bá fẹ́ òun oúnjẹ ní ìsìn bákan náà kò sí ń jókòó lórí tó bá ní ìsìn tó bá ẹnu tó bá jà àwọn àga àríkà àwọn àgámù nẹ̀mùlẹ̀ tí yóò tókò tó dé kèkèrè pẹ̀lú tó kò tó àjì wọ̀tẹ́jẹ̀ àlọ́ àdàbá ti kà á jíbá ó tó wá jẹ́ káwọn já jẹ́ jẹ́ ó jẹ́ káwọn èèyàn fúrí jẹ́ ó jẹ́ ìlú ó fi tó kò ìtókò pé onímọ̀ ní ọkọ̀ fẹ́ràn ní ẹ̀kọ́ ẹ̀sìn wàdúrí pàtìlẹ́ ìkàlùmọ̀fì ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wọn tún kẹ́tẹ́kẹ́tẹ́ ẹn tó gẹ̀ẹ́sì ẹn tó kura fún mi wọ́n wá sí ìlú mọ̀tínà sọ́lá àwọn ẹgbẹ́ gbé lọ́dọ̀ rẹ̀ wàdúrà ilé kanáà àwọn èèyàn wá fún ìlú àwọn ẹgbẹ́ kẹfẹ́ sí wàdúrà lókà ìmọ̀ọ̀mọ̀ wọ́n sì gbà pé àbá lọ wọ́n sì gbà pé olórí lọ wọ́n lọ́dún ti

ẹnì kankan ò tó lórí tí mo kọ yìí gbẹ́rù lọ àfọlọ́ọ̀kan fáàlì ìta. Ìtẹ̀lẹ́ ló pátá à wò lẹ́ta tí mo kọ yìí wọ́n kọ́ kàlẹ́ mo pàjá fáyàfáyà pé tó tó lẹ̀ owó sí ọ̀fun lánàá lẹ́sẹ̀ yóò gbà ọ̀nà tó sáà ó ní bàbá àmàlẹ́kà ẹ̀kíta kíra yìí wọ́n fẹ́ sí ọ lẹ́tà yìí wọ́n sí ọ lọ́sọ̀lá àlẹ́ lọ́mọ ẹ̀ lọ́mọ ọlọ́run kan ló ń mú ọkọ lóhùn ẹ̀sìn tó kún lóhùn lọ sí àlè mọ́mọ́ ẹ̀ ti gbà lọ sí àlọ́ ó ti kú bẹ́ ní ìfẹ́ ìpínlẹ̀ mọ́ ẹ̀ wà ní ìlà tó ní ìlà ó ti fẹ́ wọ́n wọlé ayé àti ìṣẹ̀ afọ́lọ́ ó lè àdéhùn ó ní ọmọ wípé kí n má èkó má láti bẹ̀rẹ̀ àlọ́ afọ́lọ́ èkó láti bẹ̀rẹ̀ pẹ̀lú ìlú kí n má kó àwọn òkú òbí jọ èkó láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n òun ní àwọn ọ̀sẹ̀ ìjábẹ̀ wípé ọlọ́run bá fọ́ ààrẹ ọ̀sán ààrẹ ó sọ wípé wọ́lá táńtà àti bákà nílẹ̀ ìjọba. Ní tó bá jẹ́ ìfẹ́ ní ilé ayé ìlú kàtẹ́, ṣùgbọ́n tó wọ́n ti pé ìjọba tó ká mú bẹ̀ ní pé kì í ṣe wípé gbogbo wà sí àfà látọ̀kọ̀ lórí ayé nìkan ló wà nínú ìlú rẹ̀. Nígbà àpá tó máa ń dá sí owó àwọn olóòtú oléré olóró owó láwọn olóró náà pàpàpà àwọn ilé. Ilé ìkòsí ìjọba máa wà fáwọn aṣọ

ìfẹ́ ẹni tí ìfẹ́ ẹni àwọn àbáwọ̀ yìí ìfẹ́ ẹni ó pọ̀ lórí ìfẹ́ wọn. Pẹ̀pẹ́ ní tọ́ba táwọn olóògùn náà ní olóògùn tọ́ba tó ká ọlọ́run sọ báyìí anábì sọ báyìí rárá àwọn òfẹ́ gbọ́ ọlọ́run bí wù àwọn òfẹ́ gbọ́ ìfẹ́ mú àwọn òtáwọn ló mọ̀ Ọlọ́run fún ọlọ́run àwọn hátà ìgbà àti wọ́n tàbí ìrìnṣẹ́lẹ̀ ọ̀fẹ́. ọlọ́run náà ti ṣe ìyàwó rẹ̀ ó ní àkókò àwọn ohun tẹ̀ tí wọ́n fẹ́ tẹ̀síwẹ́lẹ̀ lọ́wọ́ àgbà ìdájọ́ ọ̀run táàbí tó máa ń kó dáhùn wọn. òun lẹ́sìn ìgbàgbọ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ wọ́n ti ṣe ìṣẹ̀lẹ̀ débi wípé táwọn ìgbà dájọ́ ọ̀sán ní fọ́nù fọ́ọ̀mù ọ̀sán lórí ìdájọ́ tí bá ń bá ń bá ń bá ń bá ń bá ń bá ń ń bá àmọ́ àbúlé àti àwọn àpá àtọ́síwájú ló ń kálí àwà láàrú yóò kájú yóò nà lọ. ìfẹ́ ẹnu ọ̀rọ̀ ọmọdé náà àwọn òṣìṣẹ́ mi. torí pé tí èèyàn bá fojú pé èèyàn tẹ̀lé ìfẹ́ mi ìfẹ́ mi èèyàn bá ń lọ́la yóò délẹ̀ lọ́nà ó délẹ̀ ìfẹ́ mi. tí àbájọ́ máa ń tẹ̀lé ìfẹ́ mi ìfọwọ́ àbájọ́ máa sọ ìlú ìfọwọ́ ìfẹ́lẹ̀ ìfẹ́lẹ̀ ìgbésẹ̀. Àlùfáà Ṣáàrí Wàhímọ̀kùnlá ọ̀sán àwọn sára ó ní Súnmìyà ní Háwà Háwà. Wọ́n sọ ìfẹ́ ẹnu ní Háwà nínú ìlú Yáháwé sọ ọmọ àwọn ilẹ̀ Háàbíà. Orí pé wọ́n sọ ìfẹ́ sí ìfẹ́ sí pé yóò sọ ẹni tó bá ń gùn lé, ó sọ ní òun náà. Ìpínlẹ̀ ọ̀sán àwọn sára ọlọ́mọ ti wá ní òun náà. Ẹlẹ́ẹ̀kẹ́ àlùfẹ́lẹ́sì aláàbùdá fọlájú ìfúta wàlùfọ́nù nínú ìmọ̀ pé àdúrà àyálé olówó káàkiri inú àwọn ìfẹ́fẹ́fẹ́ nínú àwọn àfáà tí ó gbádùn ní fún gbọ́gbọ́ ẹlọ́kà bàbá débi pé àwọn olówó ń ti àbá àmọ́ ló lé sí ẹnu ọ̀sàdúrà wọn lò ní ìbàdí wọn ti àbá àpá wọn ti kọ olówó wọn lò lé. Bí ẹ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ òṣìṣẹ́ ìmọ̀ fún mi wọ́n wọ́n ti yẹ wá sí ìpàdé níbi lọ́dọ̀ òṣìṣẹ́ ìwé ah, ní a olùkọ́ àdéhùn ẹni abọ́dé ìdájọ́ tó ta ọkọ̀ wà ní ìlú mi. Ṣé nọ́mbà fífún ìlú káàkiri lọ́dọ̀ ìdájọ́ ah, tó wọ́n fi lè tó àwọn ọ̀pọ̀ àyẹ̀kọ́ lọ́wọ́lé ó sì lẹ́kọ̀ọ́ òun ti lọ sí a sì ń gbà òjò máa bára wa àtọ́jú àwọn àfa ẹni náà kò tó ìjọwọ́ rẹ̀ nígbà tó ọwọ́ àtẹnudẹ́ ti ní ọ̀pọ̀ ọmọ tó ní sí ilẹ̀ kára fọ́nà tó kìí kágbó ti ọlọ́run gbogbo ìgbé àpá àwọn ìgbéyàwó ọlọ́run tuntun àbí ẹ̀kọ́ àwọn sòfáìtọ̀ skul wọ́n rí orí ṣe àwọn ọmọ àpá àwọn pé àbẹ̀kọ̀ sáàgbà wọn wọ́n lè sọ pé wọ́n tẹ̀lé ń gbà tó ń tó ń bí àbùkátà àwọn òkú àwọn olùwọ́n ń sọ́lá ti wá àti jẹ́ àti mọ ara wọn nítorí náà ìmọ̀ tó ń fẹ́ fẹ́ wọ́n sọ pé bí sàlìfàbí ó kà fún àpá náà bìbá àgbègbè ní tí ń ṣe fúfẹ́fúfẹ́ lẹ́nu ọ̀nà olówó sí ọ̀pá ọ̀rọ̀ àwọn àdìmọ̀ ní ìgbà ìṣẹ́lẹ̀ mọ́tà náà olówó

wọ́n sì kọ́ àwọn olówó ìfọwọ́jọ ọ̀rọ̀ wa kékeré. Wọ́n bá ní kọ́mọ́ ìgbẹ́ náà sọ̀rọ̀ báyìí kò ní mo dá fún un. Wọ́n bá ní kọ́mọ́ sọ̀rọ̀ kò sọ̀rọ̀ báyìí kò ní mo dá. Ipò tọ́lá wọn bá mú wọn wà lọ́dọ̀ ẹ̀ àwọn báyìí ní ìjọba ìjọba. Ló ń tẹ́lẹ̀ pé ó lè ní mọ́nì wọn dà. fún òun wá olóba àdẹ́là eléyìí nínú àwọn thomas abnorma àwọn àfá tí à ń sọ̀rọ̀ na òun náà nílé iṣẹ́ àbí àtúntà sẹ́wọ̀n wọ́n ní iná àdá àdúrà tó kọ́ra àfihàn ní ìtúkalẹ̀ ẹnu ọ̀nà àwọn ọlọ́lá ìtúnà wà ń bẹ̀ ìtúnà ìwádà bíi kò máa wà والذي نفسي بيدي وفي أيدي أجل كلام الله يقول الله لا يجيبون منه شيئا kò sí ìkankan tí àpá àwọn ọmọ wípé à ah, àìyàmẹ́dá àmọ́lúwẹ̀ ìgbà tí mo fi súnmọ́ à ah, ń tó fi dájọ́ wípé sáyé rẹ̀ báyìí báyìí báyìí báyìí mo sọ wípé ó ní kò sí ìkankan tí àrò fẹ́ sára wọn àwọn nǹkan méjì wà tí wọ́n mọ̀ gbé wa wọ́n ọmọ ọmọ wọ́n sọ fún mi pé bàbá tó àwọn àbá òkú wa ka wọ́n wà quran ọ́fíìsì bàbá àwọn ta. owó àwọn ògbọ́n ní ayé àkúrẹ́ làwọn ti gbọ́ wípé ọjọ́ lọ́jọ́jọ́ ó àjọ wọ́n pa wọn ẹ̀rọ táwọn padà láwọn ọdún ẹgbẹ́ wọn náà kí wọ́n ti wọ́n wọ́n parí parí àwọn tó yóò tó sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn torí àtúntò bùnà bákan tó kò sáà wọ́n mọ̀ sí ìrántí pẹ̀lú àpò ọ̀pọ̀ ìgbà sí ẹ̀rọ tó wọ́n jẹ́ wọ́n tẹ́ bá ti bọ̀ ọ̀rọ̀ wọn kú ju gbangba wọn lọ wọ́n ìṣe ìrẹ̀lẹ̀ káàpá bákan náà nínú àwọn ìgbà sí àti mọ̀ọ́mọ̀ ipe ya ìgbé yẹn nínú àwọn pàṣẹ ojú ìlú. Tàhálẹ́ ìlú máa hábà mọ̀ lọ́rùn àrùn wọ̀ káàdì. Ìgbọ́dọ̀ ọba àlùkò lọ́kọ̀ lẹ́yìn wọ̀ ní. Àwọn sọ pé ọrụ, ó lè fún ìṣiṣẹ́ ìṣiṣẹ́ tí a bá bá na àwa nígbà tó ti ṣe ìṣòwò tá ní ní ṣe pé tí ìjọba ọlọ́pàá ló ń tó ṣe ìjọba wọ́n ló ń wọ̀ àyè ẹni tó wọ́n tó ọlọ́pàá ló ń pẹ̀lú pàtúkè jẹ́jẹ́ sírí jẹ́jẹ́ sírí tó ti wọ́n tó ti ṣe àìsí ìwọ́pù àdá àìsí ìwọ́pù ṣe ṣe bá ṣe bá lọ́wọ́ àti àgbóyìn ó grace ṣùgbọ́n ẹ̀sìn náà ni àwọn ọmọ rẹ̀ sí ẹ̀sìn àwọn ẹ̀sìn ló kí ó ló kú kí ó làwọn ọmọ yẹn jẹ ọmọ tó kí ó lónìí àpáàdé ẹni tó ti lọ kọ́ lórí ìdí kí ó àpáàdé ẹni lọ bẹ́ẹ̀ wà àpáàdé kò sí kò sí ìjọ láàbò pé ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ló dáná ìdílé kàtó lóòrùn tó lára bàbá lè fi dìbò kọ bá wọ́n lè fi dìbò kọ bá dìbò tẹ̀yẹ́ lè kọ bá ẹ̀kọ́ wọ́n lè fi dìbò kọ bá àfààní ẹ̀sìn nìkan tó ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ayé wa àwọn àti àwọn ìgbà náà làwọn kí ló bá tó tẹ́sùn ni alẹ́kọ̀ọ́ ni tẹ́sùn ó pa pọ́ńsọ̀ àti tẹ́lọ̀ tẹ́sùn pa ìfẹ́ lè tó lérè o ìfẹ́ jẹ́ olóko olórọ́bà ìfẹ́ ìfẹ́ jẹ́ tẹ́sùn àwọn méjì tí àwọn tẹ́lọ̀ bá ń pè àdé tẹ́lọ̀rì pọ́ńsọ̀ òṣèlú bóyá ó fẹ́ lọ bá lọ ọgbọ́n ọ̀sẹ̀ ká

àwọn akọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wá gba ọ̀pọ̀ àpò òkúta wọ́n wá sí alákọ̀ọ́ fọ́ọ̀mù ìbámu abẹ́rẹ́ tó mọ̀ sí ẹ̀rọ ní abẹ́ tó ṣe yọ yóò sọ fún òwò abẹ́rẹ́ fún mọ́mọ́ tó mọ́ tó lọ sí tó bá kọ̀ ẹ́ kò ní àwọn mo sọ pé ẹ̀sìn náà ká máa ń lè jẹ ẹ̀sìn máa bọ̀ lápá lójú. pẹ̀lú náà à ń káwọ́ mẹ́yà lórí o yá two thousand ló dé two thousand a sọ̀rọ̀ pé à ń káwọ́ mẹ́yà lórí ọdún báyìí ló dé. ẹ̀sìn náà ẹ̀sìn ló dárò ìdí ẹ̀sìn kan ló ti ti ní ìdí ẹ̀sìn kan ló ti ta ká fún gbogbo ìdájọ́ tó máa ń ká fún wa lọ ìsìsì wà dá ẹ̀sìn kọ́sì sí ẹni tó ti kọ́ tó olóòtú ọ̀rọ̀ bàbá tó lápò sàlà tó lóṣù alhamdulillah ìṣẹ̀lẹ̀ ṣe na tàbí nípa haram ọba ìkàkọ́ jẹ àwọn àbá òkú yẹn ní nǹkan haram kọ́nà tó lóṣù kọ́nà tó lóṣù tẹ́ àbúrò lọ́wọ́ lóṣù àbúrò lọ́wọ́ lóṣù tó ìjọba tẹ́ẹ̀sì ìsìláàmù lẹ́nu àwọn tí wọ́n kàwé ní àwọn mùsùlùmí ẹ̀ẹ̀jẹ́ tí wọ́n rí kéwú sí tí ọmọ ẹni lè ké mọ́ torí pé ẹ̀ẹ̀jẹ́ ẹ̀fí wọ́n kéwú kìí ṣe ẹ̀rí ìtẹ̀wé ẹ̀yẹ àwọn èèyàn sáré kéwú ní káwọn owó ké mọ́ gbogbo ẹ̀rọ láwọn sọ̀rọ̀ láti wọ́n ti ní sọ̀rọ̀ ní ìwọ̀n ọmọ sọ̀rọ̀ lábà fún wa sí ilé ó jẹ́ ilé ìlú náà kìí ṣe ilé ìlú tí wọ́n kéwú tán wọ́n mọ̀ pa aláǹgbà gbogbo aláǹgbà fún mi láti ṣe yóò mọ̀ sàkó wọn gbogbo aláǹgbà ní náà ẹ̀ṣẹ̀ omi gbogbo aláǹgbà fún mi láti ṣe yóò mọ̀ sàkó wọn sọlọ kéwù lè fún tẹ́lẹ̀ fún sún náà ilé kéwù òkè tẹ́lẹ̀ fún wájú kéwù yẹn náà àwọn òṣà tó mọ̀ pé ẹ̀dùn àmùkú dá ọ̀dà fún ẹ̀dùn àmùkú ló kàn sí ẹ̀dùn kan ẹ̀dùn àmùkú sódà ìjọba ìjọba bá bọ̀ ọmọ tó ń lọ báwo ló wà fún ọmọ

ọ̀tá àpapọ̀ ṣùgbọ́n àwọn àpá pẹ̀lú àlìfíàwò fún ọ̀sùn ẹ̀ wọ́n lè ta àlìfíàwò fún ìdílé lọ́sùn ayé ìgbàwọ̀n tí a ní láti kápò sí ọ̀rọ̀ wọn. náà àwọn àpá ẹ̀rọ bí gbogbo àwọn ìfàmọ́sí nínú àìdá ẹ̀sẹ̀ tí àwọn àfá ẹni tó bá fún àwọn àfẹ́ ẹni ibi wọ́n mọ̀ wọ́n wà àti wọ́n wà fún tó tóbi dà. Yá bá ọwọ́ bẹ̀rẹ̀ ó tọ́ sí àwọn àfá tó ṣe tá a bá fẹ́ ṣe àwọn àfá Nígbà tí wọ́n náà kọ́kọ́ balẹ̀ pé ìfẹ́ òní jọ. Bàbá àwọn àgbà láti fún un. Wà á bọ́ wọn bá ti lọ. Láàbọ̀ ayé tó ti fi ìkéde wa. Àbáàlà ìsìn. Ṣé ń jọba ìwọ́n wọ́n dà pọ̀? Tẹ́tà àti dà pọ̀ gbogbo wa náà láàbùrà lóde. Wọ́n làbá àkóso. Bukan kita tahu itu. Lugu tu, apa kita boleh tahu itu bukan. Oh, ada seorang ini apa yang nak kita semua. Ẹni tí ìlú wàlẹ̀ ti dá ìdáyé tí ẹnì kan bá dẹ́sẹ̀ láti lè wá túbọ̀ ní láti ìwọ́n tó wà láyé wọ́n sì lè sọ̀kàn balẹ̀ síra rẹ̀ wípé ẹ̀sẹ̀ tẹ́ni ẹ̀sẹ̀ láti rẹ̀ ti kú lọ́sọ̀kàn àbáwá àgbà ṣéèkì náà tó ní àgbáni àdéhùn ìfáìjìyà wọ́n sì ń sọ wípé ní àpá pípìlẹ̀tà nìkan àdéhùn ìfáìjìyà àwọn sì ń bẹ̀rù sínú àwọn ọ̀rẹ́ pé ọlọ́pàá wò ó rẹ̀. olóṣèlú jẹ́ káfà sí ara wa àbáfẹ́ káwọn ọ̀dà àbábáyá àbábáyá àbábáyá tó àti wá àti ìyàwó ìdílé wọn ìwọ náà yóò fi ìwọ náà lọ ìwọ náà lọ kò sí káwọn àbá ẹ̀rọ òǹkó owó ọba tàlá tàlá sí àwọn afẹ́ ìwò ọ̀pá bákan náà náà tí a tẹ̀lá ní àbá tẹ̀lá ìṣòro tẹ̀lá kí ni ojú ìwà sí àyíká tá a wọ́n sọ pé a ń ṣàlàyé báwo lè ọlọ́run fún àwọn ń pàdé ọmọ ń tó sọ ọmọ tó ń ìwọ náà ti fi ọwọ́ àwọn ẹgbẹ́ tí wọ́n náà ti ìdánwò fún ìmánì rẹ̀ èyí ní ìdánwò fún ìmánì akẹ́rẹ́ ìdá tó ń ìdánwò fún ìmánì èyí ní ìdánwò fún ìmánì èyí ó fẹ́ lò wọ́n náà ti fojú àbáwọn ọ̀pọ̀ ọ̀pọ̀ oníṣọ̀lá ìṣẹ̀lẹ̀ àwọn tó ń gbé ìṣẹ̀lẹ̀ àwọn ọmọdé kúrò ó lọ ń gbé ìṣẹ̀lẹ̀ ó ní alákọ̀ọ́ tẹ́lẹ̀kọ̀ ààrẹ àbá àbáwọn ló ń gbò fẹ́ràn ló ṣẹ̀bá ṣe lọ́pọ̀ ó wà lọ́pọ̀ mọ̀tọ́ ló ń gbò á lè fi máa kú ilé fẹ́ òun àwọn ọ̀rẹ́ ká ilé fẹ́ tẹ́sí àbá àà ìkẹyẹ mọ́

bákan náà ìdáàbò mọ̀nàfíkì aláàbò ní ìwà mọ̀nàfíkì mú mọ̀ mọ̀hán mọ̀nàfíkì mú mọ̀ mọ̀hán tí wọ́n tún ọ̀rọ̀ yọ wà á tó tiẹ̀ wọ́n lọ bá fi gbé e tó bá ti tẹ̀lé ẹ̀ka náà yìí tẹ̀ wọ́n nìkan ló fẹ̀ yẹn náà ó ti kọ́ ọ̀gọ̀rọ̀ fún àwọn tí ń gbọ́ ìgbésẹ̀ nígbà ìmọ̀ rẹ̀ ló ti tiẹ̀ mọ̀nàfíkì òṣèlú àbáwọn àwọn àpọ̀ òun ìwọ̀n ti máa ń ba ìgbésẹ̀ òun wà wọ́n ti ní báyìí láti pa ní ọjọ́ ó ní ìgbà tí wọ́n fẹ́ ti jẹ́ òun à ẹlẹ́ẹ̀kẹta àti mọ́tò òbí yìí ìdí wà ó sọ àti mọ́tò àlùkò tó á ti tòbí dì àwọn olùpèsè tẹ pé ẹni à ń lò òun ló àwọn náà wọ́n fẹ́ ti jẹ́ àbí bàbá àpapọ̀ ìgbé ìpàdé ìjáfẹ́ àbá olóògbé ilé iṣẹ́ ẹ̀tọ́ ẹ̀sìn ilé iṣẹ́ ó sọ pé spaghetti spaghetti àtọ́bí ọkùn táwọn ọkùn náà yóò yẹn lọ́wọ́ yóò ní àwọn àkọ́kọ́ lápapọ̀ ó sọ pé ìjáàbù náà ni ẹgbẹ́ ìmọ̀ ìyẹn mùsíbà mùsíbà wọ́n lè láwọn bàdà wọ́n láwọn bàdà wọ́n dá mú padà wọ́n tàbí òfin ní ìjọ kò sí ẹni kẹsẹ̀ tó ní ìmọ̀ lónìí náà wọ́n kọ́ra ìtọ́ wọn. ẹlẹ́ẹ̀kẹta hasa kìíta kìíta eléyìí kò sẹ́ni tí ò wà nínú lára nínú àwọn ìwà àti ìṣẹ̀lẹ̀ bọ́ọ̀lù kò ní hasa jù wá nínú àwọn ọjà àtúnṣe ìfọ́ tó ní kalẹ̀ tó ń ta ọjà àtúnṣe tó ní kalẹ̀ tó ń ta kì í sájẹ́ kan náà àwọn tí wọ́n ara pè ní alẹ́ ọ̀sẹ̀ ẹ̀kọ́ àwọn àpá àwọn àpá àwọn ọkọ̀ náà tó wọ́n tó ra òun ta. káyọ̀ èdè nínú ọjà àtúnṣe ìfọ́ tó ní kalẹ̀ àwọn kọ́kọ́ ọjà ìfọ́ tó ní kalẹ̀ àwọn obìnrin ìtàn máa ń lọ nínú ọjà ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ ìtàwọn àwọn ìyáàbẹ̀ nínú ọjà ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ ìkàlẹ̀ rẹ̀ ìyáàbẹ̀. ìyáàbẹ̀ ìjàmbá ìjàmbá nínú ọjà ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ ìkàlẹ̀ tó kà nínú àwọn tó wà lọ́dọ̀ wọn làwọn ti gbé fá àwọn tó tó ẹgbẹ́rẹ́ ẹ̀fìkì nínú ọgbọ́n wọn ni ọlọ́kọ̀ọ́kọ̀ àwọn ìpínlẹ̀ kọ́kẹ́ ọ̀pá àkọ́kọ́ tí ó fẹ́ mọ́lọ̀ ní tí níparí pẹ̀lú àwọn kàkà àpọ̀ àdúgbò àti àwọn ìgbà àti àwọn ìgbà ما Àwọn alẹ́tẹ̀lẹ́ ohun ẹgbẹ́tẹ̀lẹ́ ti wá ọ́nà àwọn àfáà ẹ̀mù ìgbìmọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ àtọ̀lọ́rẹ̀ àti tẹ́lẹ̀ ẹgbẹ́ nínú ohun ẹjọ́ pẹ̀. Àbẹ́ẹ̀tì fún bí ọ̀tọ̀ lọ́rùn tààrí. Ó ní kún bí kàlá ní ààrẹ ìrìnlẹ̀ àti alẹ́ àmì ìrìnlẹ̀ náà fún ìrẹsì láàrin òṣìyà òun àrìdúró nàìjíríà ẹ̀rọ ní àwọn àgbègbè àwọn àtòwò wákàlà àbòbò mọ́tàkà ìyá àwọn lòó ìrìnà kàlà lòó mọ́tàkà ìyá. Agbájú ó ní fún bíkàlá ìrìnà ìrìnà ya àfíìsì ìrọmọ̀ yá àti tó fẹ́ mú ọ̀rọ̀ tí ó fẹ́ gbára lé ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ ní kó gbára lé o wa ìfún lànà ó wà lòdì wa ta nínú wọn aláàbì lábíkú láti láàbòríyá àwọn tí wọ́n tẹ́bọ̀ lọ tún náà láàbòríyá níta àwọn tí wọ́n tẹ́bọ̀ lọ wà ní àwọn níta àwọn tí wọ́n tẹ́bọ̀ lọ dárí ó máa ń náà lọ́rọ̀ àwọn àwọn àbá àtàwọn àwọn ọmọ dáadáa ní gbogbo ọ̀rọ̀ ìṣẹ̀kùn bára wọn wọ́n bá dáwà ọ̀dọ̀ wọn wọ́n bá àjọ ẹ̀kọ́ ó dà tó bá dáwà wọ́n fi ẹ̀kọ́ ọ̀dọ̀ wọn tó ní pé ní máa ń lè kì í ṣe bọ́ọ̀lù àkíkọ̀tù ìmọ̀ ìbùkálà àtúnṣàlà wa ìmọ̀fà ló sọ bẹ́ẹ̀ bá ti ní máa ń ọ̀rọ̀ ló ti mọ̀ ẹlòmíràn wọn àti kó rẹ̀ wáta lórí àà òbí ní tó ìyá pàtó náà bá lórí ìlú òun. Wọ́n bá ti gbà báyìí, mọ́ṣálá, mọ́ṣálá, mọ́ṣálá, ẹ̀rí náà. Àlẹ́ ìsìnkú ìgbàjọ́ rẹ̀ kàmà lẹ́yìn ọlọ́run kò tẹ̀ ọ̀dà rẹ̀. Ó ní pé àwọn náà wọ́n bẹ̀ ní bọ́ọ̀ ó dọ́gba wọ́n bẹ̀ ní gbangba ó dọ́gba àárín àìlú owó wọn wákàlà àwọn òkàtà àwùjá àámà ó ní àmọ́ òkú iṣẹ́ tí wọ́n bá ń ṣe níṣẹ́ wákàlà àwọn àti ọ̀rọ̀ wọn òkàtà àwùjá méje ìjọba bàbá bọ̀ ní ẹ̀bá ní ọ̀rọ̀ wá ní ẹ̀kọ́ ní ẹ̀kọ́ tẹ̀lé ìjọba àpọ̀rọ̀ rẹ̀ àti rẹ̀ ti ní ogun ẹ̀dàwó ọmọ ìpàrà ní ọ̀pọ̀ ìgbà àdìyẹ mo bá wá sọ ìwọ ọ̀nà mo bá sọ ewu bóun láti là kúrò níbi ìlú àwọn ọ̀sán tán alákọ̀ọ́ alẹ́ àtúntọ́ بكتاب الله وسنة رسول الله صلى الله àbá àtọ́jú orí o olùsèlú orí ọmọ ẹni àìsàn àìsàn tó rí ojú ara ara ojú ara àdúgbò

Bàbá àti ara lọ ọkọ̀ Fáníkà pé iṣẹ́ kan àti ó ṣe pé ojú ara ìgbélé fún ti agbára ìlú bá ti sí. Ojú ara ìgbélé fún ọ̀nà àbá àpò ọjọ́ méje pé ó dára ní ìjọ ti ṣe ká àgbà. Ìyá ah, jẹ tẹ́sí ìdí o. Ògùn tẹ tẹ́sí ìdí lọ́pọ̀. Ìyá jẹ tẹ́sí ìdí. Nílì ìjọba ọ̀rọ̀ kì í sí òṣèlú ṣe bí mo. Bọ́ọ̀mù tàwa àti ọ̀rọ̀ lọ́wọ́ ìyá ìjọba tó Ìgbàgbọ́ àwọn ọmọ àlàkọ́ ìhàbára rẹ̀ ìlà ẹ̀ ń bẹ̀. Nígbà tó ń lọ àbájọ, "Ah, àti orí, àti orí, àti ẹ̀ lọ́wọ́, ẹ̀ ẹgbẹ́ ọgbà àwọn ìdáwọ́lá òṣèlú tó mọ́ ìṣẹ́yẹ̀. Ah, ẹ̀kúra, ẹ̀káwà, ẹ̀káwà, ní pa ní ìlú nílò òkè nílò ọ̀lẹ̀, nílẹ̀ òṣàmọ́ tó pẹ̀lẹ̀ mú ìṣẹ́lẹ̀ òṣèlú. Olùgbé ilẹ̀ mo pàdé àlájà àti ọmọ ọmọ ìwọ́n ní iṣẹ́ kan àtẹ́ báṣepọ̀ ní tẹ̀lé ní oṣèlú pé mo ti wáyé ilé ìdíkà tó bá lọ àwọn ìdá wọn bá fún àwọn iṣẹ́ tí wọ́n sì wá bí tẹ̀lé bá ti gbà láàrín iṣẹ́ yìí ẹ̀bẹ̀ náà rẹ̀ pé èwo nínú àwọn pàdé obìnrin ànábì ló kàn gbé ewu ìjọba ẹ̀ sáwọn bí ìtòrí owó ìjọba ẹ̀ tó ẹ̀fẹ́ lò sọ ó ti parí kò kò síta ẹ̀yẹ ti kọ́ lóko síta lò sí i. Ìta ànáàtì ló sọ ní àbáyà àbúrò ló sọ pé kí òun ní bàbá ṣùgbọ́n àkàkà wípé wọ́n bá wọn sọ fúnra rẹ̀ àbúrò àkàkà yà wá. Ṣé àbáyà àbúrò àbí tàbí wo ló ṣe wú òtẹ́rì sáàbà ọ̀rọ̀ àbá àwọn òfin kó sẹ̀rọ̀ kẹ́lì ní láti nínú ọjọ́ fẹ́ sọ yìí fún mi o àdìsí ọjọ́ fẹ́ sọ yìí fún mi o èmi ọmọ àwọn sábà náà àwọn ẹni ní ìtàlí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní àyè òkú mẹ́ta wọn lórí ọ̀gbọ̀n náà lórí olóògùn tí ó ní ká lọ dá wa padà sí o wọn lọ orílẹ̀ tó kọ́ bákan náà èsì náà mọ́ àdéhùn àwọn ẹ̀dùn wọn bá ìmọ̀ wà pẹ̀lú àwọn àpá àti wọn rè ẹ̀mí yàtọ̀ sí wọn ẹ̀ tí ò bá pàdé àbáwá tó tọ̀nà tó ń gbé ní ìjọ

tó wọ́n ní nígbẹ́ àwọn tí wọ́n tẹ̀sẹ̀ sí ìdí pé òdodo máa ń pèrè sí yóò máa tàfún ìbàjẹ́ ìfún iṣẹ́ wọn dà tó wọ́n ní láìpẹ́ pàpà òṣèlú gbogbo àwọn ọmọ yìí bákan náà ìdílé pọ̀ ìdílé pọ̀ ká ní ìmọ̀lẹ̀ kan nínú ilé ìfún dà pọ̀ kí ni mo gbà lérò ní ìmọ̀lẹ̀ ẹ jẹ́ ká yan ìkan nínú àwọn ọmọ wa kó lọ kéwú tí ó fún náà ní o. Ṣé láwọn tẹ́ ẹ wọ́n nílé ìwádìí kàwé ẹ̀sẹ̀ ìdánwò ìwọ̀n ní ẹni ọmọ náà àwọn ọmọ náà kó ní ẹ̀kọ́ já pa ìwọ yìí yóò mọ̀ pé àwọn tó kù sí àkíyèsí bàbá jẹ́ mọ̀ ká pé ìwé lójú àwọn ọlọ́ọ̀bà. Ṣé ẹ bá ti lọ́mọ pẹ̀lú ìdílé tó bá ti já pa òun ìmọ̀lẹ̀ gbogbo olúlé ìṣàkùnlẹ̀. Bàbá akẹ́kọ̀ọ́ kú ní agbolé ló wẹ̀ òkú yìí ẹ̀sùn nínú ọ̀pẹ àwọn àbẹ́ ẹ̀lẹ́kọ̀ọ́ yẹn tí ẹ̀sùn náà ti mọ òkú tán ó ní òkú táwọn yẹn wọ̀ ní ìdààmú àwọn àdàsí lábàbà ní wọ́n nípa wọ́n ń ṣe tó bá rẹ̀ ní etí òkú àwọn àmọ́ tó bá ti ní àpá nínú ilé tó ọmọ inú ilé oléré ilé bàbá rẹ̀ náà. Báwo ló lè tẹ̀lé lẹ́tẹ̀? Wọ́n ní wọ́n lọ́jọ́ wẹ́ wọ́n lọ́wọ́ lásán ìwé lè sáré sọ pé wọ́n lọ́jọ́ wẹ́ ìlú yẹn. Ẹ ní ọmọ ẹ̀ sọ ẹ̀ nìkan tàbí àpẹẹrẹ tó báwọ̀ ẹ̀yìn náà ní ọmọ kan nínú àwọn ọ̀gbọ̀n ìbí kò náà lọ Ẹ wá ń náwó lé lórí bẹ́ẹ̀ ní náwó lé ìdí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe lówó lè ti lówó yẹn òun náà rà já ẹ̀rọ torí pé àpàṣẹ àlùbáríkà ti kéwù wà lọ́wọ́ àìsí ìfowó lè fi bàtà fún ẹni pé yẹ. òtá sì ní pé àwọn ìkéde olè tó bàtà kan lẹ́mẹ̀rà wọ́n lè gbé mú ẹ̀yìn òbí wípé àwọn ìjọba kábọ̀dà fún owó lé àwọn ọmọ ìhánàlá ẹ̀rọ ìjọ ìsọkájú ìsọkájú ẹ̀rọ ìjọ ti dára sí àwọn ọmọ ní owó fún ọdún ìsìlámù àti owó fún ọdún tó rẹ̀ ẹ̀rọ ìjọ náà ẹ̀rọ ìjọ náà lórí ìwé ọlọ́run ní ọlọ́run ti àbájá kó ti gbé ìlú ẹ̀ náà àwọn àwọn ẹ̀rọ ẹ̀kọ́ máa ajọ́ ìdílé dúnyá ndị mo bá òun ní kí ló dé fún mi ẹ̀ kú èsì ọ̀pọ̀ ìpàdé èmi fẹ́ kí ewu mo fẹ́ ohun ìfọ́nà bá ó pe ní ní ìmọ̀lẹ̀ pé tí ó wà nínú ìdí wa tó tó bá di ọ̀la àwọn tó bẹ̀rẹ̀ mọ́ tí mo tí ó sọ fídíò wọ́n máa ń tẹ́lọ́ máa ń wọ́n ní mo sọ pé mo fídíò mo gbà pé pé mo fídíò mi ò ní sọ ìyàwó láti àkùnrin wọn bá yá mẹ́ta ibẹ̀ yóò gbogbo ìgbẹ́ tó. mo ní kí ó ti wò sọ kí ó ṣe pé tó bá di ọ̀la tó bá fi ṣe fi ọmọ tó jẹ́ àpá ẹ̀ ní gbogbo ìgbẹ́ mi lẹ́nu jẹ́ mo jọ ọmọ tó àpá mi má lọ sẹ́yìn. kí ni ìmọ̀fẹ́ ló ń jẹ ní gùn lọ́la fúláṣí ó yọ̀ǹda. náà gbogbo ìjọba alẹ́gbẹ̀rún ẹ̀yọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní oníkà gbogbo ilé tó bá ti wá fún ọ̀gbà ìrìnàjò tí ọ̀gá bá sọ̀rọ̀ àpapọ̀ ojú ọ̀rẹ́ sábà náà wà lórí ìdí bá yáwó orílẹ̀ máa wá yáwó owó tó ti rí ọmọ tó tó lọ sí mi. tó àwa àdìlẹ́kọ̀ fún ìdìbò apani ẹ̀jọ́ mò ń bẹ̀ wá ní ẹ̀jẹ̀ ká sọ àwọn àti èyí ó lè jẹ́ pé èyí ìkẹ́rù yóò kéé báwọn máa ṣe ń lọ owó ẹni tí wọ́n ṣe physics wọ́n ṣe mathematics wọ́n ṣe kọ̀ǹtà àti dìgírí lẹ́kọ̀ọ́ kéwù náà ní ìwò náà tó jẹ́ pé kéwù náà ni wọ́n lọ ké pàtìkéèkì yunifásitì yẹn náà ni wọ́n fún àwọn kéwù ti kọjá àwọn lẹ́kọ̀ọ́ àwọn ìyẹn ti dọ́kọ̀ ti ṣe kéwù ìṣẹ́ tí wọ́n ṣe dọ́kọ̀ phd ọ̀dà sí kọ́nárà lò àwọn ìyẹn ti pòfẹ́sọ̀ ní ìkéwù ẹ̀dá pẹ̀lú àrùn ìdílé pọ̀ ọ̀kan ká ní ọmọ tí ó pè ó. Tá a bá ti nílò àti tó ní ìṣòro díẹ̀ nínú ìṣòro tí ń ba àwùjọ jẹ́ nínú ìṣòro tí ń bá àwùjọ fúnra àwọn òṣìṣẹ́ ní ilé ìlẹ̀. Abẹ́rẹ́ wọn bá sọ àwọn ọ̀sán àbọ̀lọ̀ tó lọ fún sílé lọ́rùn kan. Tá a bá ti wá ní àwọn ọmọ tó lọ lọ pé gbogbo tó bá ti ní ìlú ti kéwì yẹn náà. Ká mọ̀ sí kí àwọn àbọ̀. Àárín ìfẹ́ lórí ọ̀gá ẹ̀kọ́ ìdílé àárín bẹ́ẹ̀ tó rí ọ̀la òní ìmọ̀ ìsàmùlá ìgbọ́lọ́pàá sọ́kàrùn ọ̀tàrà ilé ìjà yìí ọlọ́pàá ìfẹ́lá tó jọ tó ti sinmi ìjà mi kàkọ́ lẹ́sẹ̀ ilé ìjà abára mọ́ tó bá bọ́ sí lọ́wọ́ ọ̀tọ̀lọ́pàá sọ́kàrùn ọ̀tàrà ilé ìjà abára mọ́ bá bọ́ sí ọ̀ká